بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو مهتد ومن يضلل فلا هادي له والصلاة والسلام على رسوله الكريم الذي بلغ الرسالة وأدى الأمانة وجاهد في سبيل ربي حتى ترك أمته على سنة بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك وعلى آله وصحابته ومن تبعهم بالإحسان إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وأقدم إليكم تحية إسلامية مباركة ملفوسة في الجنة قائلا السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد يدلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا وقال الرسول يا رب إن قومي اتخذوا اتخذوا هذا القرآن معذورا وكذلك جعلنا لكل نبي عدوا من المجرمين وكفى بربك هاديا ونصيرا وقال الذين كفروا لولا نزل عليه القرآن قرة واحدا كذلك لنثبت به فؤادك ورتلناه ترتيلا ọlọ́run bá tí ọlọ́run ga òun náà ni ó fẹ́ ṣàlàyé fún wa ní òní gẹ́gẹ́ bí a ti ń bá tafsir náà bọ̀ ọlọ́run máa ń ṣàlàyé fún wa àwọn nǹkan tí ó máa ṣẹlẹ̀ ní ọjọ́ gbèǹde alkiyama òun náà ni ọlọ́run bá ń ṣe àlàyé fún wa ọlọ́run bá ṣàlàyé fún wa lánàá pé tó bá dijọ́ gbèǹde alkiyama sánmà tí àwọn olókè yìí ọlọ́run ọba ó jẹ́ kí ó fàyà àwọn nǹkan kan tó wà níbi ojú sẹ́mà àwọn náà ni ẹ̀sùjò tó wà kó ní pé àkàn sánmà ọlọ́run ni gbogbo wọn náà ò ní jẹ́ nǹkan tí ó wà ń bẹ̀ mọ́ lẹ́wọ̀n àgbà náà ọlọ́run àwọn màláíkà gbogbo wọn pátá yányán wọ́n jẹ́ ẹni tí wọ́n sọ̀kalẹ̀ pẹ̀lú sábàbí àṣẹ àti ọ̀dọ̀ ọlọ́run ọba so látara bẹ́ẹ̀ ọlọ́wà ni nígbà tá a bá ti ní kí eléyìí ó ṣẹlẹ̀ àlìkìámà òun náà ni ó jẹ́ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ yẹn àlìkìámà òun náà ló máa jẹ́ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ yẹn ló fi jẹ́ pé inú sọ́tùlẹ̀ àákọ́ ọlọ́ni fàyàwó mayídé wákọ̀ àtìlúwákẹ́ a ọlọ́run ní ọjọ́ yẹn òun náà ni nǹkan tá a ló máa ṣẹlẹ̀ máa ṣẹlẹ̀ ọlọ́ni wà ń ṣàkọ́tì sàmáù ọlọ́ni sánmọ́ fàyà fàyíyà yàwó mayídé wá ìyá ọlọ́ni jọ náà sánmọ́ yóò strong ọlọ́run bá pè ní sabuan shidadan ọlọ́ni àwọn nǹkan méje tá a jẹ́ kó sọ̀gì ni tí ò lè bàjẹ́ láéláé ọlọ́run bá wa ní pé sẹ́mọ̀ yìí yóò di nǹkan tẹ́lẹ̀ kò ní lágbára kankan mọ́ ọlọ́run bó mú kú bẹ́ẹ̀ ọlọ́ni wàlímálákù aláàrújà ìyá màláìkà ni wàá kún gbogbo gbogbo bíi tí sẹ́mọ̀ wà yẹn àwọn màláìkà ni ó kún gbogbo bẹ́ẹ̀. ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية àwọn àpáàdé àwọn tó gbé àrùsù ọlọ́run ọba lọ́wọ́ náà màláìka mẹ́rin ni wọ́n ọlọ́run tó fi àwọn mẹ́rin kún wọn àwọn yẹn ni ó tún wọ́n àjẹ́ mẹ́jọ wọ́n ó gbé àrùsù tọ́lọ́run bá fẹ́ fi dájọ́ wọ́n ó gbé dání sọlọ́run ọba dájọ́ lórí àrùsù rẹ̀ eléyìí eléyìí nìkan tó pé àwọn àfáà fi yé wa ipe ọjọ́ gbèǹde alkiyama o yóò jẹ́ nǹkan tó ṣe wípé ó máa ṣẹlẹ̀ pẹ̀lú pé kò ní sí sánmà ń bẹ̀ bẹ́ẹ̀ náà ló jẹ́ ilẹ̀ ẹlẹ̀ náà kò ní sí ń mọ́ torí pé àdìsí tó di múlẹ̀ tó wà ní muslim tí Ibn Umar gbà wá òun náà fi rinlẹ̀ wípé ilẹ̀ ẹlẹ́ ò ní sí ń bẹ̀ mọ́ àdìsí tó wà pé ọlọ́run ọba ìnàláàtà aláyẹ́tìwì sàmà wàá ti bìyẹ̀mí nìyí ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga yóò mú gbogbo tí ń jẹ́ sẹ́mà látòkè tóbi délẹ̀ yóò kájọ kúrò ń bẹ̀ pẹ̀lú ọwọ́ ọ̀tún rẹ̀ ní ó fi kájọ kúrò ń bẹ̀ wàyà kùsùlẹ̀ àròdì bìyẹ́dì i alùkùrọ̀ bẹ́ẹ̀ náà ló sì jẹ́ wípé ọwọ́ rẹ̀ lẹ́ẹ̀kejì ọlọ́run ọba ó lò ó láti fi jẹ́ ẹni pé yóò ka gbogbo ilẹ̀ ẹlẹ́ pátáyányá yóò kà kó bẹ́ẹ̀ ṣe lè fi yé wa pé ilẹ̀ ẹlẹ́ yóò ní sí bẹ́ẹ̀ sẹ́mà náà ò ní jẹ́ nǹkan tí ó máa wà níbẹ̀ àwọn màláìkà ni ó kún gbogbo agbègbè pátáyányá wọ́n gbé aṣọ ọlọ́wọ́ ọba lọ́wọ́ ẹlẹ́pẹ́ ọlọ́wọ́ ọba gangan fúnra rẹ̀ ó wá wá sórí aṣọ ẹ̀lẹ́tọ́ pé fẹ́ dájọ́ ṣùgbọ́n ọlọ́wọ́ ọba wọ́n ní yóò máa sọ báyìí pé Suma yakul ọlọ́run máa sọ wáyé pé anal maliku èmi ọlọ́run ọba èmi nìkan ni ọba tó kápá lórí gbogbo nǹkan.